الحمد لله رب العالمين رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين ولا أقل من ذلك إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد وعلى آله وأصحابه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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله تعالوا بدراسة أحد أركان الإيمان الستة الذي لا بد لنا منها ولا يعتبر العبد مسلما أو مؤمنا إلا أن يتعف ويتيقن بهذه الأركان الستة وهي القضاء والقدر الإيمان بالقدر من أركان الإيمان وكذلك ندرس ما المراد بالقضاء والقدر ثالثا الإيمان بالقدر لا يتم إلا بأربعة الأمور وكذلك نقرن ما بين فضل في ليلة القدر وكذلك في آية في سورة الرعد حيث قال سبحانه وتعالى يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وكذلك ناخذ بعد من ثمرات الإيمان بالقدر وآثاره عباد الله اتقوا الله وآمنوا أو آمنوا بقضائه وقدره فإن الإيمان بالقدر هذا أركان الإيمان فلن يتم الإيمان حتى يؤمن العبد بالقدر خيره وشره قال سبحانه وتعالى في سورة كتب في سورة البقرة كتب عليكم القتال وهو قرء لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا الشر شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون قال سبحانه وتعالى في سورة القمر إن في سورة القمر إن كل شيء خلقناه بالقدر ولقد أخرج إمام مسلم في صحيحه بسنده عن رسول الله صلى الله عليه وسلم حيث قال المؤمن القوي أحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعين بالله ولا تعجز وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا لكان كذا ولكن قل قدر الله وما شاء فعل فإن كلمة اللو تفتح أبواب الشيطان عباد الله وما المراد بالقضاء والقدر أما القضاء اللغة فهو الحكم والقدر يعني هو التقدير فالقدر ما قدره الله سبحانه وتعالى من أمور خلقه في علمه وكذلك كما جاء في الحديث الصحيح أنه سبحانه وتعالى كتب مقادر الأشياء بخمسين ألف سنة قبل أن يخلق السماوات والأرض وكان عرشه على الماء والقضاء هو ما حكم به الله سبحانه وتعالى من أمور خلقه وأوجده في الواقع قال سبحانه وتعالى إذا قضى أمرا فإنما يقول له كن فيقوم أسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليه الحمد لله وكفى والصلاة والسلام على نبي المصطفى وعلى آله وأصحابه آل الوفا عباد الله ولا يتم الإيمان بالقدر حتى يؤمن العبد بأربعة الأمور وهي العلم والكتابة والمشيئة والإيجاد ما المراد بالعلم أن يؤمن العبد مسلم بعلم الله تعالى بالأشياء قبل كونها قال تعالى وما يعظب عن ربك مثقال ذرة في الأرض ولا في السماء وقال وقال أيضا في في القرآن الكريم ورحمة ربك وسعت رحمة ربك كل شيء وعلما أنه سبحانه وتعالى رحمته وسعت كل شيء بعلمه وكذلك الكتاب أن تؤمن العبد أن تؤمن العبد أنه سبحانه وتعالى كتب ما علمه بعلمه القديم في لوح المحفوظ قال تعالى ما أصابكم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبراها إن ذلك على الله يسير والمشيئة وهي أن تؤمن أن المشيئة الله سبحانه وتعالى شاملة فيما كل حركة ولا سكون في الأرض ولا في السماء إلا بمشيئته قال سبحانه وتعالى وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما في سورة الإنسان وكذلك عليه الإيجاد والخلق أن تؤمن أن الله سبحانه وتعالى خالق كل شيء قال تعالى قل الله خالق كل شيء كل شيء وهو الواحد القهار أسأل الله تعالى أن يرزقنا إيمانا ثابتا والعمل به إنه ولي ذلك والقادر عليه ada ọpẹ́ الله Ọlọ́run ọba allah ọba tí ó ṣẹwà kù fún àwọn oníranran bẹ́ẹ̀ là ń bẹ̀ ẹ́ wípé kó jọ gbogbo tí ó jẹ́ dára lórí ilẹ̀ mọ́ṣáṣe ọlọ́run fún ọlọ́run kó fi wá ṣe kòńgẹ́ àánú rẹ̀ pàtàkì jùlọ nínú oṣù kẹ oṣù kẹnu ẹ̀ ládàáyárí jùlọ nínú mẹ́wàá gbẹ̀yìn tó jẹ́ pé irun tí màá tò ní yóò fẹ́ wọ́n pọ̀ nínú sẹ̀mí ayé ọmọ ènìyàn inú tí màá tó yẹ ká mójútó ni alẹ́ ti wákàtí fi àyà mẹ́lá áṣẹ́rù min áṣẹ́rù ṣàwọ̀ Ramadan nínú àwọn jímọ̀ tó fọ́ọ̀lù sínú mẹ́wàá àgbẹ̀yìn tó lóore nínú oṣù rọmọdọ́nù sọ́lá tó ń bẹ fún jímọ̀ la sọ ni àbáwọn ọlá iṣẹ́ olóore bàtàbàtà àbáwọn ìbùkún ìdára ọba dẹ́dà tọ́lọ̀ mọ́ ń ṣe fún yàn nínú àwọn àsìkò yìí tó tún wá bọ́ sọ́jọ́ jímọ̀ abẹ́nú àánú rẹ̀ ọlọ́run ọ̀pọ̀ rẹ̀ mọ́sàdá kí irú ilẹ̀ ayé ọlọ́run lẹ́yìn bá tá a tọrọ àlékún Muhammad àwọn ará ilé rẹ̀ àwọn sàbẹ̀ àti gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣèjọsìn níbàámu pẹ̀lú bá nàbì ṣe mú àtàwọn sàbẹ̀ rẹ̀ ìkẹ́nà mọ́tàdó lórí wọn mọ́sàfikálẹ̀ nìkọ̀ọ̀kan wọ́ lọ́hùn ohun tí a ní bára wa sọ̀rọ̀ lónìí òun lápè ní alkọ̀dọ́ wàlkọ̀dàr alkọ̀dọ́ àṣẹ ọba adẹ́dà wàlkọ̀dàr èbùbù ó sì pín nǹkan alìyìmánu bilkọ̀dàr ká nígbàgbọ́ pẹ̀lú kádàrá ibẹ̀ láti rí wípé yọ ò bọ́ ò sábà ní nǹkan mi tá pè ní kádàrá kọ́dàrú náà ni wọ́n ń sọ lárúbáwá sì ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wọ́n á máa pè ní àyànmọ́ àbí àdámọ́ àbí ọjà ṣẹ̀pẹ́ ní àyànmọ́ ìyẹn ni pé ń ta àyànmọ́ ní ta bùmọ́ ebubú rẹ̀ tọ́lọ̀ bá dára máa ń bù mẹ́rú ẹ̀ ẹ̀ṣẹ̀dá mi ní arkan ìmán ọ̀kan nínú òpó gbàgbọ́ mẹ́fà ló wà nígbà tí àdéhùn Jibril nígbà tó wá bí kó máa bá ó ní ó ní fún mi ní ìròyìn pè kó nígbàgbọ́ sọ́lọ́n wà màláíkàtì àtàwọn màláíkà rẹ̀ wà kùtùbì àti tírà rẹ̀ wà rúṣùlì àtàwọn òjíṣẹ́ rẹ̀ wal yawmil akhir àtọ́jọ́ kan wal qadar àti kádàrà wà ní khairihi wà sharrihi abẹ́ yìí tó dá abẹ́ àbẹ́ yìí tó kù díẹ̀ káàtó abẹ́nu àrùn gbogbo tó kù díẹ̀ káàtó nù kádàrà wà mọ́sàmá yìí padà ọlọ́run ẹ̀yẹ́ ń àmọ́ gbàgbọ́ wa lérí àyẹn kù díẹ̀ káàtó tá a sì gbọ́dọ̀ nígbàgbọ́ lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tá a tún ródi ní súrà tó sọ kalẹ̀ fún anábọ̀ Muhammad àtàwọn àyà tó pọ̀ tí ń tọ́ka lórí kádàrà tí ń tọ́ka lórí kíni lórí kádàrà ajẹ́bí pé láàyè tí mo ìmánu lẹ́mẹ́rin ìlà bì í ìgbàgbọ́ ọmọnìyàn ò tí ì lè pé àfi kó gba kádàrà gbogbo tí ń bẹ́nu ẹ̀ ìgbàgbọ́ yìí yóò wá máa bẹ lórí àwọn ọ̀rọ̀ mẹ́rin alákọ̀ọ́kọ́ rẹ̀ ní alẹ́ẹ̀lù pé gbogbo kádàrà tọ́lọ̀ ọba dẹ́dà èbùbù tí ó kọ̀ fún wa ó nímọ̀ nípa ẹ̀ nígbà tó wá mọ̀ tán bẹ́ẹ̀ lórí gbogbo nǹkan tó dání o ó wá kọ́ nígbà tó wá kọ́ ó wá fẹ́ èyí tó bá wá fẹ́ tí ó ṣẹlẹ̀ ni ó fẹ́ bẹ́ẹ̀ nígbà tí bá wá ń ṣẹlẹ̀ yóò wá dà bí ó sì rí ìyẹn ni pé àwọn orígun mẹ́rin àwọn àfáà sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ lẹ́kọ̀ọ́bá náà kí ni àti yín bí ẹ bá kí láǹfààní kan tá a lè rí mbẹ ẹ̀yìn ọ̀rùsìn ọlọ́run ẹ jẹ́ ká páyà ọlọ́run ká sì lọ nígbàgbọ́ sí kádàrá àti gbogbo ọlọ́run ẹ jẹ́ lọ́mọ yìí pé ìnígbàgbọ́ nínú kádàrá ọ̀kan nínú òkú mẹ́fà ìgbàgbọ́ ni ọlọ́run bá lè kí ọlọ́run sọ fún alukur'an ó ní kùtìbà alaykumul qital àṣẹ lọ́ràn yẹn lẹ́yìn lórí mọ́ṣẹ́ sàwẹ̀ lọ́ràn yẹn léwa lórí ọlọ́wà ní àṣẹ lọ́ràn yẹn lórí ìjagun sójú ọ̀nà ẹ̀sìn nígbà tí kọ́ndíṣẹ́ bá wà láǹtì bẹ́ẹ̀ wàhù wà kọ́ra òǹlàkùn bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ yìí ò ní láìkì rẹ̀ òwa ni wà á sà mélòó mélòó àìmọye ìgbà àǹtàkàrà òṣè àǹtẹ̀ ní láìkì nǹkan wàhù wà káyìrò ńlákùn oore sí ni wà á sà àǹtọ̀hìn òṣè àn nígbà mi ẹ̀ máa nífẹ̀ẹ́ nǹkan wàhù wà sọ̀rọ̀ lákùn aburú sí ni ajẹ́pẹ́ ńkọ́lọ̀ ọba dàda kọ́ wa mọ́ wa nínú kanu méjèèjì ni àmọ́ ọlọ́run bá dẹ́dà òun ló mọ̀ o àwa jẹ́ ni tí ò ní mọ̀ kankan nípa rẹ̀ àbí tó bá fi mọ̀ wá. àfọwọ́ Imam Muslim nínú hadith tó kọjá látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run tí a tọ̀ lọ́lọ́ kó máa bá ó ní al-mu'minul qawi ó ní mùmíní alágbára ahabbu ila Allah min al-mu'minil da'if ọlọ́run fi nífẹ̀ẹ́ sí jùlọ ju mùmíní tó jọ̀lẹ̀ lọ wá fi kulli khair bó tiẹ̀ jẹ́ pé ìkíní kejì wọn ànábì wọn tẹ̀síwájú kí àtọ̀lọ́lọ́ kún máa bá ó ní rẹ́s aláàmà yẹn fáwùkà máa sojú kòkòrò lórí gbogbo tí ó sì ọ́ láǹfààní ìyẹn ni pé fẹ́ máa ṣe wàstáìn billah gbogbo tó bá wá fẹ́ ṣe máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́ọ̀bá dẹ́dà wàlá àtàjì mọ́mọ́ kagara pé ẹ̀ ẹ sáàjẹ̀ máa jòkó wọ́n kú ti kọ́ kádàrá mi ò náà ni ò tàmọ́ rárá gbìyànjú mọ́ kagara wàyín àṣọ ọba kàṣẹ ìtùn tọ́lọ́ bá wá kádàrá rí nǹkan pé ń tó gbìyànjú yẹn ó wá rí àbí nǹkan tó fẹ́ ó wá ṣẹlẹ̀ sí ẹ fàlà àtàkùn má sọ pé làwọn àdùnní fa àtùkádà làkàna kádà á kàkó bá ṣe báyìí báyìí nígbà sì ṣe rí wàláàkì kọ́lọ̀ bá ti kádàrà pé bí ó ṣe rí nìyẹn kí ló yẹ ká sọ kó má kọ́dàrà lọ́hùn wà má ṣe àfààní á kọ́lọ̀ ń ṣe kádàrà rẹ̀ tó sì fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ìyẹn náà máa tọ́ka wípé ìnígbàgbọ́ wa sọ kí làwọn afọ àmà ń gbà lérò lórí ẹ̀ kí ni wọ́n tún sí fún wa abdul kọ́dọ̀ òbúra tabadi kọ́dọ̀ ìtumọ̀ ẹ̀ ní alhukumu àṣẹ tọrọ ọba dẹ́ta ń pa lórí gbogbo nǹkan ó máa ń lò púpọ̀ náà Al-Qur'an tá a máa ń pèjú rẹ̀ bẹ́ẹ̀ wá wal qadar ńlá kìíní ìbùbù wúwa tẹ̀kìdìrì kásòdì wọn kan pé báyìí yóò pọ̀ yóò kéré bí ó ṣe rí ni yóò gùn sótìé al qadar kádàrá máa qaddara Allahu subhanahu ó lè bùkún tọ́lọ̀ ọba dàda kọ nínú ọ̀rọ̀ àlámàrí ẹrú fi kálíkì ìfẹ́ ẹ̀mí ó ti kọ àlámàrí nínú mọ̀ tó ti mọ̀ ni ìyẹn ni wípé àdéhìtì kan ló wá tú àṣírí rẹ̀ fún wa gbogbo tí ń ṣẹlẹ̀ sẹ́dá lórílẹ̀ ayé ọlọ́ọ̀ba dàda ti kọ́ ni yóò bá ọlọ́run mọ́sà fún wa nídìí sísìn àtàgbọ́yé tó yanrantí ìyẹn ni wípé lọ́pọ̀lọpọ̀ wa àwọn èèyàn máa ń rò pé èèyàn ló kọ kádàrá rẹ̀ pé àwọn ah, mọ̀mí tí lágbájá ti kọ tiẹ̀ wá ló ti kọ tiẹ̀ wáyé rárá òun kọ́ ló kọ́wọ́ kọ́ fún ni tó tó wá dáyé ni wọ́n ti kọ́ ká tó dénú ìyàwó lọ́lọ́run ti kọ́ àdéhìsì ànábà Muhammad kí àtọ̀ lọ́lọ́pọ̀ máa bá ó ní kátàbà Allahu maqadira al-ashya ọlọ́ni mo kádà mo kọ gbogbo bóńdì wọn gbogbo nǹkan ṣe rí qabla an yakhluqa sab'a samawati bi khamsina alfa mo kọ́ bẹ́ẹ̀ ní nǹkan bíi fifty thousand years kí n tó dá sánmà àtìlẹ̀ wàkàrà arṣu wà lẹ́nu náà ajẹ́ pé ayé kan ò tí ì máa jáyé tọ́lọ̀ tún dọkumẹ́ǹtì gbogbo bí nǹkan ó ṣe rí àsìkò tá a lò bá a ṣe lò èèyàn mélòó ni ó wà ọkùnrin mélòó nu wa obìnrin mélòó nu wa àwọn tí ó lówó àwọn tí ó kù díẹ̀ ọlọ́run ti parí ẹ̀ kó tó dá wa ni ìyẹn ni pé tí máa wá ń ṣẹlẹ̀ ajẹ́ ni pé ńgbà tó fẹ́ kó máa ṣẹlẹ̀ àti bó ṣe fẹ́ kó rí ni ẹ̀yẹ ń sọ ọlọ́run wọ̀lùkọ̀dọ́ àṣẹ ọlọ́run lórí tó kádàrá mọ́ wa tí ò sẹ́ láàmú àkìbalẹ̀ òkùnmí kò sẹ́ni ó lọ sọ pàṣẹ tọ́lọ̀ bá ti pa báyìí òun kọ̀ rárá kò sọ ma bẹ́ẹ̀ yóò dà sí bẹ́ẹ̀ yóò bá forí lálẹ̀ yóò kà máa forí lálẹ̀ ní fàmẹ́kánasa sọ́ọ̀tìm àlà sọ́ọ̀fìl ọ̀dọ̀ tálẹ́ni tí ó máa bínú lórí kádàrà ọlọ́run yóò jẹ́ kó bá fẹ́ di rẹ̀ níyà ọlọ́mọ wa bẹ́ẹ̀ alukọ́dọ̀ wà máa hákàmà bí ìwọ́rù sọ̀rọ̀hánà wà ó wá jẹ́ ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ olùhàbíọ́nù alukur'an ó máa ń sọ pé ìnáma àmúrúnà ìnáma ìlà kọ́bọ̀ wọ́ọ̀wù amúrán tọ́lọ̀ ń bá ti pàṣẹ ọ̀rọ̀ kan ayẹ̀kú lẹ́lẹ̀ òkú fàyẹ̀kú yóò kà sọ pé kó máa jẹ́ bẹ́ẹ̀ ni kó sì máa jẹ́ bẹ́ẹ̀ ẹni ó lè dá dúró sí i wàláyà tí mo lè ìmánu lè má rí ibi kọ́dàr àtà yóò mìíràn láàbìnrin bí àrùbá àtẹlẹ òmùrù ìgbàgbọ́ ọmọ mi ò tí wàá lè pé lórí kádàrá àfi ká gbàgbọ́ yé àwọn ọ̀rọ̀ mẹ́rin wọn ni mo ṣàlàyé fún alẹ́ kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ rẹ̀ ní ala ìlú ọmọ nìyẹn ní gbọ́dọ̀ gbà wípé dada ó nípa gbogbo nǹkan tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa a rò pé sọ́dọ̀ sí mà báyìí ṣe tí ó ṣẹlẹ̀ rárá ó dàbí kó mọ̀ á àwọn èèyàn wa lọ ẹ wá rí pé nígbà tó kankan kò sí ń ó ní wà ń mẹ́fà yìí ìlà wa ya'lamu ma fil barri wal bahri ó ní mo nímọ̀ nípa tó wà lórí ọ̀dàn àti ní odò wa ma tasqutu min waraqatin min ratbin wala yabisin illa fi kitabin mubin ó ní kò sí tí ó bọ́lẹ̀ ó tutù ní àbúgbẹ́ àyàfi kó jẹ́ kó ti wà nù mọ́ ọlọ́run bá dára tẹ́lẹ̀ ẹ̀yẹ́rù sí ọlọ́run ó sọ láàyè ní ó ní wa ma ya'zubu an rabbika mithqala min mithqala

ẹlẹ́ẹ̀kẹrin ni wípé àyèwò ló sì ti ṣẹlẹ̀ ìkẹ́kọ̀ọ́ ò ní ṣáájú kanú rẹ̀ pé a ah, lágbájá o ah, a sì ti wọ́n rò pé ibi báyìí ni ó sì wọ ọṣẹ́ sí ẹ̀yìn rò bẹ́ẹ̀ ni ọlọ́run ti kánàdà kébi tí ó sì wọ ọṣẹ́ sí ni ẹ̀kọ́ sọpọ́tà dà sí ìyẹn ni pé a gbọ́dọ̀ gbà gẹ́gẹ́ bí yorùbá ṣe máa ń ṣàdúrà pé ọlọ́run ò mọ̀jà fọjọ́ ọlọ́jọ́ lọ ìyẹn ni wípé bígbà tí èèyàn lè ṣe mistake kó mọ ọjọ́ ọlọ́jọ́ mi láà lè kún lè ájẹrí kìtà gbogbo àsìkò pátápátá lọ́lọ́ọ̀ máa dẹ́dà ti kọ́ abẹ masa ayọlẹ sí wa alukóni sọ pàkẹ máa sọ dàbí musibatin nǹkan ò ní kan ọmọ ènìyàn lori ilẹ̀ filardi ni lórí wa illa fi kitabin min qabli an nabra'aha mo ti kọ́ ọlọ́ni mo ti kọ́ kí gbogbo tí wa ni ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ torí àsìkò wọlé mọ́ sí i à tọ́lọ̀ máa wá kọ̀ọ̀kan yẹn mélòó mélòó àmọ́ kọ sọ́dọ̀ wọn torí pé wàhíì dàwú ọmọlùkìtà ọ̀dọ́ rẹ̀ ni àtìrà wà ohun tó wà lọ́dọ̀ rẹ̀ yẹn ni ó sẹ́ èyí tó wà lọ́dọ̀ màlẹ́kà yẹn tó bá wù wọlé mẹ́jọ rí bẹ́ẹ̀ níbẹ̀ làdúà ti wọlé àdúà ibẹ̀ ló ti wọlé tànàbí ni láàyò rọ́ọ̀dùn kọ̀dọ̀ àwọn kọ́dọ̀ ilẹ̀ dùà ọ̀pọ̀lọpọ̀ tó lè chéǹjì kádàrá oníkíni àdúà láàfin gbọ́dọ̀ fàdúà ṣeré especially nínú àwọn àsìkò tá a wà yìí láti máa bẹ ọlọ́run lórí tí ò bá tẹ́ wa ẹ̀yẹ́rù sí ọlọ́run ọlọ́run bá dáadáa ń sọ ní Al-Qur'an ni pé wà mẹ́ta ṣááùnà àwọn mọ̀lẹ́kà lè fẹ́ nǹkan ẹlòmínà lè fẹ́ nǹkan wọ́n lè fẹ́ ni kò wá lè ṣe illa an yasha Allah àyàfi tọ́lọ̀ ọba dáadáa bá fẹ́ inna Allah kana aliman hakima tó ọba tó dá aliman ó nípa ẹ̀ hakiman ọba tó jẹ́ pé gbé nǹkan sáàyè tó yẹ kó gbé sí ẹ̀yẹ́rù sí àárín gbogbo àlámẹ̀rí yìí ìyẹn ni ó túmọ̀ wípé kí ni bá ṣe ti ń bẹ pẹ̀lú Laylatul Qadr tí àwọn aláwọ̀ àsìkò yìí tó jẹ́ káànábì ó encourage wa láti lọ fún ẹ̀ẹ́tìkáàfù àríkó tó bẹ́ẹ̀ ó sì tó bẹ́ẹ̀ jẹ́ torí wípé kọ́lọ́wọ́ tó sọ ní di súrà kan tí ń sàlàyé nípa just a night bó ló ṣe wí ó ní inna anzalnahu fi Laylatul Qadr hàbí àyà àyà ló ìròyìn lànà nzúlù Qur'an fi Laylatul Qadr pé a sọ kalẹ̀ lóru yẹn wọ́n máa adọ̀rọ̀ kàmá ilẹ̀ ìdẹ̀tọ̀lù kọ́dẹ̀ kí ló wá fi màrí ó ṣe ọlọ́run bóòlù sí mọ́ pàtàkì rẹ̀ òru yẹn ó wá kí Laylatul Qadr khayrun òru abíyí ni torí bóòlù yẹn tóbi ó tó ká wá ó tó ká ti gbádà gbọ̀n tó pé ẹ gbọ́ ń lọ Mẹ́kà torí wípé mo fẹ́ lọ ṣe àìtẹ̀káf màá lọ Mẹdínà tó pé mo fẹ́ lọ ṣe àìtẹ̀káf màá lọ Masjid al tó pé mo fẹ́ lọ ṣe àìtẹ̀káf tẹ́yìn ò bá wá nígbà láàyè ó wá lè lọ mọ́ṣáláṣí jimá tó bá wà lágbègbè rẹ̀ náà láti lọ san ìtìkáàmù bí yẹn ṣe rìnrìn lọ́dọ̀ àwọn sálàfù ẹ̀yin arúṣin ọlọ́run ibẹ̀ láti rí pé torí kíni ó ní tánà zálù màláíkàtù wà rúùhù fíhà torí pé àwọn màláíkà ó sọ̀ kalẹ̀ lóru yẹn pẹ̀lú Jibril tánà zálù màláíkàtù wà rúùhù fíhà bí ìdílé pẹ̀lú ọlọ́ọ̀bá wọn gbogbo ọ̀rọ̀ yes ibẹ̀ láti wá pé láìla yẹn ọ̀rọ̀ kan àṣẹ kan fẹ́ ṣẹlẹ̀ níjọ́ yẹn tàbá lọ́dún súra mi ó ní fí lóru yẹn yóò fura kò kó lo amúrí àkíyì lọ́lọ́ máa ń ṣe òpin yà ó máa ń ṣe òṣùwọ̀n lórí tí ó gbogbo ẹ̀mí níjọ́ yẹn ọba adẹ́dàá máa change ẹ̀ Fi ayò fura kò kó lo amúrí ọlọ́run wàá láàrin àwọn ọdún ìyẹn ni pé tí ó ṣẹlẹ̀ sí wa lọ́dún tí ń bọ̀ lálẹ́ àwọn òru yẹn lọ́wọ́ bá dọ́dọ̀ kọ̀ òru kan ṣoṣo sì ni àárìkóòrù ló pè kò pé lọ́sàn-án fáǹfààní àwọn tí wọ́n rò pé a lè ṣe Laylatul Qadri lọ́sàn-án wọ́n ṣe lẹ́yìn wọn ò pé ní Naharul Qadri kí náà pé o Laylatul Qadri Laylatul Qadri kálukú lè dá wa lọ́tọ̀ọ̀tọ̀ nulẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kálukú sì lè lọ kójọ àwọn tó bá nígbà láàyè láti san etikaf àbí láti yan náfìlà àwọn tó nígbà láàyè wà láti ṣe tahajjud lápapọ̀ nínú Ramadan báyìí ẹ̀yẹ́ ń sìn ọlọ́run sàlámù nìhìyà sàlámù nìhìyà àwọn abọ́ọ̀lù tẹ̀sán sọ pé bí ìpàdé òru yẹn gẹ́gẹ́ ní kíni o night of peace òru yẹn gẹ́gẹ́ lóru àlàáfíà àtàmátùlá ìlfàjẹ títí wọn ò fi rú ẹ̀rọ yẹn òru kan ẹ̀ńdàlàtà ala ìdìn tẹ́lẹ̀ ìbá ń tọ́ka lórí kankan tàdúlù àlà àdàlá ala wa ta'ala yẹ́mu Allahu ma yasha wa yuthbit fún yẹn lọ́mọ tẹ́lẹ̀ tó bá bẹ̀ yẹn tó ṣe àánú kí ni ó ṣe yóò ní ẹ bá mi fún lọ́mọ tó bá pé lágbájá òní lówó tẹ́lẹ̀ tó bá bẹ̀ yẹn ṣe ọlọ́ọ̀ni tọ́lọ̀ máa ń kádàrà kó máa ṣe kí ni o ìtàn àmì tàn hàn alibẹ́rù iṣẹ́ dáadáa ìfúnni lóúnjẹ ó máa ń jẹ́ kẹ́mi èèyàn ògùn ajẹ́pẹ́ kí nìyẹn náà ṣe ó ní effect nípa kádàrà wa ẹ̀yẹn ń ṣàn àwọn òru yìí nínú àwọn ọlá ti ń bẹ fún tó tó ọmọ pàtàkì tọ́lọ̀ ń bá nígbàgbọ́ nípa kádàrà wà láyà sinmi gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn fọmọ́ wọn ò ní gbàgbọ́ pa kádàrá ni ẹlẹ́ẹ̀kejì ẹni tó fẹ́ gbàtọ̀ ọmọ ọlọ́mọlà kejì tẹ torí ọmọ tiẹ̀ olóòsè kí kò ní gbàgbọ́ pa kádàrá ni tó bá gbà yí pé tọ́lọ́wọ́ ó ṣe ni ó ṣe àmọ́ fẹ́ ká máa bẹ̀rù lórí ẹ̀ tọ́lọ́ ni àdàrúhù ní àṣìṣẹ̀ṣìwì lẹ́kùn ẹ pè mí ń ṣe yín lò ìyẹn ni lórí gbogbo nǹkan àní pè lórí èwọ̀dé ẹ̀yẹ́ ń sìn ọlọ́run àwọn àǹfààní tá a máa jẹ tọ́lọ́ ọba adọ́dàbá ní kéèyàn ó ṣe kí ni o ó lè nígbàgbọ́ sí kádàrá rẹ̀ èyí ó sinmi alákọ̀ọ́kọ́ nù ìyẹn ni pé téèyàn bá lè yọnu sí kádàrá rẹ̀ pé ọlọ́run ṣé bó ṣe kọ́nù bó ṣe ní ó ṣe nu tí sì sí tí ṣe láàyò sàálù àmà fàálù wọ́n ò sàálù ẹni lè bí ọba dẹ́dà pé why do you do this kò sí àmọ́ wọn bí wa pé bó la ṣe ń láyé wa ẹ̀yọ́ ló ṣe wọn lọ nínú àwọn àǹfààní tá a jẹ tọ́lọ̀ mbàdíkà lè nígbàgbọ́ lórí kádàrá alukuwa alágbára agbára wo ni kì í sagbára tára o agbára ẹ̀mí wàdánìkà sọ wàlúwàlú kẹsìrún ní ti sọ̀rọ̀ mùsùlùmí náà àwọlé eléyìí ló jẹ́ káàmù mi ní àkọ́kọ́ kí wọ́n láràn ṣe nígbà tí wọ́n bọ́ tàwọn jà torí wípé kí ni wọ́n nígbàgbọ́ wípé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sáwọn àìgbà wọn lógun yẹn ni o àbáwọn olóhùn ńlá àyàfi gbogbo tọ́lọ̀ bá ṣe kí ni o tó bá kára ara rẹ̀ má wọn bọ́ọ̀lù àlùkùránì ti sọ fún wọn ó ní kó sọ fún wọn láyé oṣù ìbẹ̀rẹ̀ illa ma kataba Allahu lana huwa maulana nǹkan kan ò ní fita wá àyàfi tá a bá nígbàgbọ́ lórí ẹ̀ torí pé láàbà fárùmí kọ́dàrí ńlá ńlá ìlà kọ́dàrí ńlá àìsàmì kádàrá tá a bá sáfù kádàrá kébọ́lá lọ ibi kádàrá ọlọ́run náà láti kíni lèyàn lọ bẹ́ẹ̀ yẹn dọ́gbọ́n tí ò bá ní lówó ó fẹ́ tètè lọ bí tí ti pàdé ìbínú ọba dẹ́dà ni ìsìlẹ́dà kó tètè gbà fọ́lọ́run ó iyì bẹ́ẹ̀ bá dẹ́gbàgbọ́ pẹ̀lú kádàrà ẹ̀rí yóò wá kó ẹ̀sọ́ ìyẹn ni pé kò ní yẹpẹrẹ àwọn èèyàn bèèrè lọ́dọ̀ ọba dẹ́dà tó dáa falimomin azizun bi imanihi pẹ̀lú kádàrà mùmíní yóò wá jẹ́ ní abí pẹ̀lú kádàrà tó nígbàgbọ́ lórí ẹ̀ wàhálà yọ ìlọ̀lá ara rẹ̀ fún yẹn kan torí dáadáa pẹ́ẹ́lí tí máa ń ṣeni láǹfààní wà bọ́ọ̀rù ẹni ò lè ní lára kò sí àbítání àyàfọ́ ọlọ́run inna alladhi biyadihi malakutu kulli shay torí pọ̀ ní kápá gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ kéèyàn bá nígbàgbọ́ pẹ̀lú kádàrá tí aáyán bá jábọ́ lé lórí lásán aáyán tó bá jábọ́ lórí bẹ́ẹ̀dì rẹ̀ kílẹ̀ mọ̀ tí ó ṣe lónìí ha àwọn ìyá ìtúndé ìyẹn ni pé ìgbàgbọ́ rẹ̀ ti kọ́kọ́ ń bàjẹ́ tó bá rí èèyàn ẹni tó rí yóò bẹ̀rẹ̀ sí máa rorò kúrò pẹ̀lú ẹ̀ ó lè máa bẹ̀rù ẹ̀ tí o bá rí nǹkan kan lọ́dọ̀ ẹni tí ò fọkàn sí abẹ́ni tó fọkàn sí yóò wá dẹrú àwọn èèyàn tó ti bẹ lọ́wọ́ wọn ó yẹ kó mọ̀ wípé làwọn ìsìlámù àtìlẹ́yìn téèyàn àtàlùjọ̀nù bá kójọ pé wọ́n ṣèyàn láǹfààní wọ́n ò lè ṣèyàn láǹfààní àyàfi tọ́lọ̀ bá ti kọ pé yóò ṣe kí ni yóò bọ̀ wọ èèyàn a kì í dẹrú ayé torí ń tà wá ẹ̀yà sùn ọlọ́run àríwá ọ̀wọ̀lẹ̀ tìmọ̀ náà ọkàn yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò yọ̀ọ́nù sí gbogbo tọ́lọ̀ ọba adẹ́dàbà sọ fún fanafsol mọ́mìnrin ẹ̀rẹ́ mi mùmìnì tó nígbàgbọ́ sí kádàrá rọ́ọ̀dì yàtún mùtìmá ìnà ó yọnu bẹ́ẹ̀ lọ́kàn balẹ̀ sọ́dọ̀ ọba dada rẹ̀ bí a àní yóò da rẹ̀ ádìlì wà ìtìmẹ́tì ì torọ́ mọ̀ pé gbogbo tọ́lọ̀ ń bá ṣe déédéé ni ó dẹ̀ sí pẹ̀lú òun lè má mọ́ o tó ti yé wàláyé láàwù báyìí àbá wa inú wọn mọ̀rún ni ó ní láàwù báyìí ó lè mi ò kíyà ìrà àìdá ọlọ́run ní ti dáadáa ní àbókù díẹ̀ káàtó lè á torí pé mo mọ̀ wípé ma huwa khairun wala sharra li ọlọ́ọ̀ba dẹ́dà ó nímọ̀ nípa tó dáa fún mi àti tí o ṣe kí ni àti tí ó dáa wà lè ó jẹ́ kí dúró kò ní jẹ́ dààmú tí nǹkan bá ṣẹlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tó èèyàn láì nígbàgbọ́ sí níbi tí wọ́n tún tí wọ́n ń sáré fún kẹ̀kẹ́ wọ́n tún ṣe kíni o wọ́n ń kọlu mọ́tò mọ́tò náà bá kọlu mọ́tò ìbá sì dùn wọ́n wá lùzì ayé wọn àti kíni o àtàlùkìyàmà látara wípé àtàdọ̀gbọ́n bóyá ìdá tún ṣe báyìí bóyá ìdá tún ṣe báyìí níbẹ̀ ni wọ́n ti wá kọjá àlà ọba dẹ́dà wọn ọlọ́run bá ní máa àsọ́ọ̀bà ní musibati ẹ lọ́ pé kankan ò ní kàn yín o illa bi àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run wa ma yu'minu billah ẹni bá wá nígbàgbọ́ sọ́lọ́run yahdi qalba ọkàn rẹ̀ ó máa nà pé tọ́ eléyìí tó ṣẹlẹ̀ Ọlọ́run ló mú wa wallahu bi kulli shay'in alim torí pọ́ bá dẹ́dà ó nímọ̀ nípa gbogbo nǹkan lónìmọ̀ nípa rẹ̀ ìyẹn ni pé tó ṣẹlẹ̀ sí wa yẹn ọlọ́run mímọ̀ ń parẹ̀ tábà tí wàá ṣe sùúrù yóò wá san wá lẹ́sàn lórí ẹ̀ àfààní ìdáàbòlì ta fàṣíkìbìlá ìwárùdọ̀ ọ̀bì yìí bá má náwó wá ó ní fàṣíkìbìlá ìwárùdọ̀ ọ̀bì bára lọ́lọ́run ẹni ó lè mú àdánwò kú òfun yẹn kò sí òta ní Allah àtọ́rọ́ náà ló kọ́ aláyà aláwọ̀ mọ́nìkọ̀lẹ́kọ̀ wà wúwo lẹ́tí fúnkàbí sẹ́ni ó dá wa sí òní mọ̀ wá ní. ìlà àkọ́bọ̀ lọ́ọ̀rù ìlàgbàbọ̀ lọ́ọ̀rù falimẹ́sítẹ́sìlẹ̀mù lè kò dára ti yìí tọ́lọ̀ ń bá tí wọ́n ń pàṣẹ ọ̀rọ̀ kan ẹjẹ́ àjùpájú sẹ́lẹ̀ fún kádàrá rẹ mali emure ilatun fima kọ́bọ̀ wọ́ kò sẹ́tẹ̀ fọ́ọ̀mà alias ìmọ̀ dákàn

ẹ̀sánà ń bẹ sọ̀rọ̀ ibi yìí ó máa ń jẹ́ kéèyàn ó já kàn pé á ah, bóyá ọlọ́run lè kẹ́hùn mọ́ ẹlòmíín rò wípé òun dàgbà bóyá òun lè bí mọ́mọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ẹlòmíín rò pé nígbà tọ́jú orí ìṣòwò adé ìṣòwò lè lówó mọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ làbẹ́yì àsánà má já kẹ́ ọlọ́run fani malakadiru ọlọ́ọ̀ mọ́tàlá ọba aláàtọ́ máa gbogbo ìyàwó Aisha fáwọn àǹfààní àwọn ìyàwó tó wà nílé táwọn lè má láǹfààní àti jòkó pẹ́ ní mọ́sálásí especially láwọn òru tí wọ́n ní ká wá sí kí ni o twenty one twenty three twenty five twenty seven twenty nine kò yẹ kó lè bọ́ mọ́ wa lọ́wọ́ náà ṣèbódi di oṣù mọ́kànlá la fi ṣe ń ta fẹ́ ẹlòmíì láti jọ tí ọdún kan ti lọ báyìí kò tí lóru kan báyìí ó sì ń pariwo pé kò kò kò kò ṣe dáadáa báwọn ó ń pariwo pé kò tó ó ń pariwo pé kò tẹ́hùn lọ́rùn kí la wá fẹ́ ṣe ẹja dúró lóru kábẹ Ọlọ́run bá dẹdà ìyàwó Aisha radiyallahu anha ó ní mo bí òun sí Ọlọ́run kí àtọlọ lọ pé tọlọ bá fi mí ṣe kò ń gẹ Lailatul Qadr bí máa ga àdọ̀tò tí n bá tiẹ̀ mọ̀ pé báyìí ìjọ onílẹ̀ kí ni kí n máa fi bẹ́ẹ̀ ó ní máa sọ pé Allahumma innaka afuwwu tuhibbul afwa fa'fu anni subhanallah very so simple ó simple gan bẹ́ẹ̀ni wípé àdúrà yẹn a lè mọ àǹfààní tó wà mẹ́ tọ́lá ní mímọ́ sàdúrà kan tó ní tọ́ọ̀bà bẹ̀ lọ́run lóore tó pọ̀ sọ pé Allahumma inni as'aluka al-afiya Allahumma inni as'aluka al-afu wal-afiya fi dunya wal-akhirah tọ́lọ̀ bá ti ṣe lẹ́yìn fún yàn ó ṣe gbogbo nǹkan fún yàn pátápátá ọlọ́mọ sàdàgbáyé rọrùn sàmójúkú òfin wa foríjì wa yọ́nú sí wa ọlọ́run má fìtínà wa láyé nígbàgbà àlàkè àmà má fi wá sínú ẹnu fìtínà wá yọ́nú sí wa kátó kúrò láyé nígbàgbà àlàkè àmà náà fi wá sínú ẹnu ìyọ́nú à ń bẹ ọlọ́run fi wá sí gòńgẹ́ lailatul qadr innaka waliyyu dhalika wal qadiru alayh allahumma ighfir lana dhunubana wa israfana